pípa òfin ọlọ́run mọ́ ọlọ́run sọ̀rọ̀ sí àwọn aláìgbọràn àwọn ọmọ rẹ̀ yìí ló fi rán wòlíì rẹ̀ láti kéde ibi tí yóò ṣubú lù wọ́n ọlọ́run sọ fún wòlíì Hósíà fi ìpè sí ẹnu rẹ yóò wà bí idì sí ilé olúwa nítorí wọ́n ti ré májẹ̀mú mi kọjá wọ́n sì ti rú òfin mi wọ́n ò kígbe sí mi pé ọlọ́run mi àwa ìsírẹ́lì mọ̀ ọ́ ìsírẹ́lì sì gba ohun rere sọnù ọ̀tá yóò lépa rẹ Hósíà orí kẹjọ ẹsẹ̀ kìíní sí dé ìkẹta ẹ̀kọ́ ọlọ́run kò ní gba àbẹ̀tẹ́lẹ̀ kò sì ní màgòmágó tàbí ìtànjẹ tí a lè ṣe tí yóò fi yí ìwà mímọ́ rẹ̀ padà ọlọ́run ti sọ èrò ọkàn rẹ̀ nípa ohun gbogbo àti nípa wa ó ní kí gbogbo ènìyàn ṣiṣẹ́ ní òdodo níwájú rẹ̀ kí wọ́n bá lè di ẹni ìbùkún ẹnikẹ́ni tí ó bá kọ̀ láti pa òfin ọlọ́run mọ́ ni a ó pè lẹ́jọ́ tí a ó sì fìyà jẹ ní ọjọ́ ìdájọ́ ìkẹyìn ọlọ́run ó ṣe pàtàkì kí a mú inú ọlọ́run dùn nínú ohun gbogbo tí a bá ń ṣe kí ó bá lè bùkún wa àdúrà ọlọ́run olùfẹ́ jọ̀wọ́ ràn mí lọ́wọ́ kí n lè bẹ̀rù rẹ kí n sìn ọ́ ní òtítọ́ ràn mí lọ́wọ́ láti pa gbogbo òfin rẹ mọ́ jọ̀wọ́ kà mí yẹ láti lè jẹ́ alábàápín nínú àǹfààní rẹ kí n má ṣe ní ìpín nínú ìfìyàjẹ rẹ ní orúkọ jésù kristi ni mo béèrè àmín.